fire. Hey. Attention. Bọ́lá Ìjayé o. Bọ́lá Ìjayé ẹ́ ó yá máa Oh yeah, Just I have few minutes. Eno Daily Moisturizing Lotion improves skin hydration in just one day. sàkárì ní ìyàwó mi àyìnlé ọmọ ìbí múlẹ àyìnlé aláya púpọ̀ wà ló bá yí pẹ́. This don't work when the media refuse. Na he come back and be the Attention, attention, attention just have a little, ah. I want to feel it I did it. Oh, Papa Fausa àyìndé aláya gbogbo wa ló gbà yí pẹ́. sakariya òbí sakariya ya àyìndé ọ̀rẹ́ wa. ìyáyíyẹ ṣe ti pé ní ẹ sì pé o. àdúró sáà fi yóò kárí ọmọ ìbí kúnlẹ̀. Ṣẹ̀ráìdé, Ṣẹ̀ráìdé. Ṣẹ̀ráìdé, Ṣẹ̀ráìdé. Sàkálà yàrá púpọ̀, Ṣẹ̀ráìdé. Àyìnbé aláyàrá púpọ̀, Ṣẹ̀ráìdé. Bàbá Kárò wá ní. Sakariyahu Seraide. Sakariyahu Seraide. Sakariyahu Seraide. Ìbíkúnlẹ̀ ọ̀la yà àkókò sàkà. Seraide. bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀gá ni owó weekend. ó tilẹ̀kùn mọ́ orí bàbára máa bọ̀. lẹ́tìlẹ̀kùn mọ́ orí bàbára máa bọ̀. ṣe ráàyè ìdè. ṣe ráàyè ìdè. ṣe ráàyè ìdè. ṣe ráàyè ìdè. àyìndé ọ̀rẹ́ wa. Wọ́n fẹ́ jayé títí saka. Boko ń fẹ́ yín ṣáà. Bọ́ọ̀ bá tọ́jú gálíbù. Boko ń fẹ́ yín ni. Fàdákà ní ikú tọ́. Ẹ jẹ́ ká ẹ̀jọ́ yìí àyìndé tiẹ̀ ẹ̀ṣẹ̀ à wọ́n ti yó wọ́n ti mú yó yẹ́ ti rí ọ̀gá Bukky Gold ijó ìga ó ga ẹ̀ wá ni. Ajẹ́ kọ̀rí ya táwọn lè mọ àbá mọ́rí àwọn òkú ṣe. ayọ̀lájì yìí musa ọmọ òkè múlẹ̀ òkè múlẹ̀ nìyí musa òkè múlẹ̀ nìyí musa yìí musa kò ṣe. mọ́ríyàmọ̀ ọmọ náà là aláwùsá aláwùsá nìyí lọ́la aláwùsá ní ìnára àyàtì ìdùnsà òkè ebule Mariama mi Mariama mi Mariama mi Mariama mi ayàbọ̀ kẹ́kúlẹ̀ ìdùnsà Mariama mi. gbẹ́bọ̀dì ẹ̀ yóò sanwó mi gbẹ́bọ̀dì mi ẹ̀ lè ha wò là. aláwùsá ni iná la ọ̀yà aláwùsá ni iná la ọ̀yà aláwùsá ṣe fẹ́ dà mí sí ilé ìbò bá máa jó mi o. ó tó ọ̀sẹ̀ ìgbẹ́jọ́ mọ́ ni. wọ́n ní ká kó ìbò oh yeah father in jesus name my daddy my lord i just thank you for everything you have been doing in our life thank you because you are not in support of any evil father thank you lord because you are the mighty warrior the great in battle hallelujah be unto your name in jesus name i cover myself once again with blood of jesus my daughter with blood of jesus and i declare my facility my surrounding Holy Ghost arena in the name of Jesus. Father, please speak to people for this knowledge, for these few things we want to say now. Father, please have mercy. Lord, speak through my mouth. Oyin o, adùn, iyo. iyọ̀, kó dàpọ̀ mọ́ rẹ imo ogbon. Ìmọ̀ ọgbọ́n Ọlọ́run kó dàpọ̀ mọ́ ayé mi ní orúkọ Jésù. Bó ṣe máa ma jáde lọ ni orúkọ Jésù kò ní ìtumọ̀ sí àwọn ènìyàn báyìí o. Jésù Olúwa wa, àmín. Hmm. Good evening once again. Good evening? Yeah, that's four o'clock. <laughs> ẹ lè rí i pé tíì ni mo ṣì mu látàárọ̀ yẹn mo wá tí bá ti ṣe tán sìn i'll be go and prepare but my i'll prepare something for my daughter thank you welcome once again welcome you are welcome i just want to give you some information I want to give you some information. Sotito Bere, and those who love Sotito Bere, you have to be at this moment, be careful, be careful. Those who love Sotito Bere, I say member, but you know, some my member, even those people who plan the coup, they are also they present to be a member of Sotito Bere, but actually they want to pull the man down. UK past Satire. But you know what? God is on the throne and he's working powerfully. Um, two people called me now. What a one person after tí mo ṣe kíní yẹn thank God my phone always record this uh, person that called me was telling me now pé ẹ eh, kémi ń kọ́ kí n mi léèyàn burúkú ni wọn o ẹnìkan advice me and sorry before I go abeg o for God's sake please don't, don't say hi to me on my WhatsApp hello hi hello I enjoy I love your what is it your shirt the way you you know kick on if you love it come under this place and write it thank you don't come into my whatsapp so far you are not buying things and you are not giving me money don't come into my whatsapp okay i'm sorry i'm very very sorry i need to be very careful okay if you want me to yes i need to be very very careful security conscious you know you may be thinking that kilo ló kilo she is a very sensitive thing because a lot of people as i'm doing it now um, they may be planning things I mean for me that is not also good you know but the moment pé èmi mo gbẹ́kẹ̀lé Kristi mo fẹ̀yìntì àgbélébùú whatever anybody plan that is evil they will carry it with their head you know because of what wọ́n ti jẹ́ iṣẹ́ Ọlọ́run mo and ṣe àti Ọlọ́run dẹ̀ ló rán mi níṣẹ́ rán mi níṣẹ́ fi àyà tì hmm. ẹ jọ ẹ má wá sínú inbox mi kí a máa hello I like it ẹ gbogbo nǹkan tí ẹ ń no or you shake kinní kan anything you want to do tá a bá ti ń ṣe ṣé ìtì ẹ̀ tí ò bá ti jẹ́ pé bóyá o fẹ́ fún mi lówó àbò fẹ́ ra mọ́tò àbò fẹ́ bẹ̀ mí níṣẹ́ bó hmm, kì í ṣe pé mi ò kì í mi ò sọ pé kẹ́ni kankan wá sọ fún mi bribe lomi tó bá fẹ́ ra jà tó bá fẹ́ dáṣì mi lówó tó sọ pé òkè o ó dáṣì mi lówó kì í ṣe pé tó pé bóyá mò ń sọ̀rọ̀ pé o sọ pé fẹ́ sanwó sọ̀rọ̀ fún mi ọ̀tọ̀ nìyẹn o but as i'm still talking right now nobody láti ọdún tó kọjá láti last year what what what what what for some ó ti pẹ́ńsìn nobody has dash me yàtọ̀ sí ten dollar tí mo léyìn kan dash mi jẹ́ yẹn o no ẹnìkan ẹnìkan ní kan fi hundred dollar kan ra nǹkan fún yàn he gave it to somebody not me actually and I give it yeah and then who again I think last year somebody also gave me fifty dollar nobody give me money o okay I'm just trying to let people know okay bóyá wọ́n máa tí wọ́n bá sanwó sọ́dọ̀ mi bóyá wọ́n rajà so don't play please, please, please play a lot of people playing game they play on people's intelligence you know because and I still have some recording nígbà yẹn tí àwọn ọmọ kan mo ì máa tún padà repeat recording yẹn nígbà yẹn tí ẹnìkan sọ fún mi pé ẹ má dá sí o ọ̀rọ̀ àwọn pípù yẹn wọ́n máa fi ṣọ́ọ̀ṣì yẹn gbin àtàn ni mo sì ní rìkọ́dì yẹn ní ọwọ́ bọ̀ yẹn kọ́ ni mo fẹ́ sọ ń sìn bọ̀ nígbà tí mo parí ṣáàtì ẹnìkan sọ pé ó ní i like what you are doing di èyí tí mo fẹ́ sọ ń sìn yìí èyí tí mo fẹ́ sọ yìí ó pè mí láti London Number London ló fi pè mí some people can be in Nigeria they will call you with London number okay we know that one about ó ti pẹ́ kì ṣe ń but number London ló jáde ń bẹ̀ ṣá London hmm, London ẹni tó pè ń jọ yẹn náà ní London tó kọ́kọ́ connect mi mọ́ eléyìí tó ní kó bá bẹ̀ sọ London hmm. I dey come I never come. I they come but I never come now. <laughs> you know what? mo change tẹ bá wò mí dáadáa máa rójú mi change mo ti ọ̀ṣọ́ mo ti fẹ́ lọ wá bí kí ẹ̀bà pẹ̀lẹ́ ẹ̀gúsí àbí nǹkan kan yìí tó solid you know? <laughs> ẹni yẹn pè mí bọ̀ nígbà tí mo wá meditate lé lórí n bá ti jáde bọ̀ mo lọ wo k1 ọmáyégún gbogbo yorùbá mo ń wò wọn instagram àǹtí eh, yìí ló ní kékin òun pé wà ní online padà ìwọ mo bá ti jáde tẹ́ǹgọ̀ pé mo wọ́n sọ fún mi èmi náà bá tún já mi nímọ̀ pé wà online so somebody called me ó wá sọ fún mi pé ah what you are doing is very very nice and what you want to do now is um, he just advising me àgbọ̀ tó máa sọ̀rọ̀ ipe somebody àwọn radio station kan wà ní Abuja I should call them and give them to eat this thing gbogbo àwọn èèyàn máa ń jókòó tí tí wọ́n máa dúró tì báyìí ni I remember this okay tó máa you don't stand me <laughs> mo ti kọjá gbogbo level yẹn ó ní pé kí n sáré kí n pe rédíò station yẹn pé ó wà ní Àbújá àgbà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ I thought he said he lawyer, it always help people, you get a lot of kinikan, and mo rò bóyá human rights ló But why wáyà mo gbọ́ pé radio station. Money ní radio station, mo ní kí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní lóòótọ́ bá ń wò báyìí, tí wọ́n kàn máa bá yín broadcast ẹ̀ ṣe kinikan kinikan. Ṣé ẹ̀ mọ̀ pé Àbújá dẹ̀ ni? Àwọn people senator wà. Ẹ bá mo tí mo tún fẹ́ sọ fún yín ni pé ẹni kìnnì tó bá wà Nàìjíríà wọ́n ti set gbogbo everybody àkàìmọye àwọn ọmọ chọ́ọ̀chì náà tán pé àwọn mẹ́mbà tó ń sẹ́tù láti máa dáyé ẹni ẹlẹ́ni láàmú láti pull people down hmm. ọlọ́run máa punish àwọn èèyàn gan o ìkà pàtó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ó ní mo á ní èmi rò bóyá lọ́ọ̀yà ló sọ mo á ní kí ni wọ́n ní ìdẹ́fẹ́sẹ́ pé kí n bá wọn sọ̀rọ̀ kí n approach wọn kí n kàn ṣe pé àwọn bóyá ní uh, member of the family or the wife àbí kìnnìkan á lè consign ṣé power of Anthony I mean no ó ní ó kàn máa lọ sọ affidavit ló máa fi dúró bó tiẹ̀ ó ní wọ́n ń gbowó wọ́n ń ṣe kinní kan mo kọ́kọ́ ní lọ́ọ̀yà mo ní lọ́ọ̀yà human rights lawyer mo ní báwọn ló ṣe strong sí ó ní lóun náà lọ́ọ̀yà pé rédíò mo ní eh, rédíò mo kàn kọ́kọ́ wá wò gbà tó wá sọ pé rédíò yẹn mo dẹ̀ tán mo ní no no no no no no no no no no no no they will know what they will change it wọ́n ti rìn káàkiri pé kí ni wọ́n lè and he said we are not doing competition with people and we are not telling people that we can talk but we are telling people that we don't say no to evil people you want to be somebody and then you want to bring other people down you want to destroy the career you don't want oh fẹ́ mọ̀ ti oh my god èmi ò sọ̀rọ̀ nítorí pé kàn balẹ̀ yìí pé wọ́n ń wá familiar i mean no pé bóyá fẹ́mọ̀ àbí nǹkan kan you understand me nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín rèé màá play ẹ̀ sìn kẹ́ gbọ́ the other person yẹn náà if anybody call me more ẹ̀yin tẹ́ wà lọ́nà yẹn tẹ́ máa ń gbaṣẹ́ ẹ̀yin evil terrorist don't, don't just call me and say rubbish okay if you call me your phone for you to know now that it's recorded mo rí tó wáyé pé kò ní mímìnì tí òun pàtẹ́ǹ tó mọ́ ọ̀rọ̀ yìí tí mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó wà níbẹ̀ i will delete it but tí bá ti jẹ́ pé ọ̀rọ̀ tó wà sẹ́sì kò pertain to this matter I will play it. It's recorded. Okay? When you want to send anything, you want to say anything, wash your tongue. Mm-hmm. Ogbo. Mm-hmm. Mo play. Ẹ wà careful. Ṣó ye yé yín? Wọ́n máa wá ẹni tó máa kanta. Eléyìí ò ń ṣe. Ẹ wá kàn wá kinní kan. Wan le sọ pé kinní kan. Wan á ti sọ gbogbo nǹkan tó ń sọ. Torí ni wan. tọ́nà kan bá ti dín fún wọn ìtàn wa fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pe. they want to come and buy me to just to speak against Auto Tobe God forbid Come má ní owó never even if I have money tó bad deal or kan kan pé owó owó is good but you know you can't get because you want to eat something kó fẹ́ jẹun kó ló fẹ́ báyé ẹnìkan jẹ́ kó máa báyé destiny ẹ̀ jẹ́ no it's not done mo fẹ́ play ẹ wà careful mo mọ̀ pé àwọn bìtẹ́yà náà wà níbẹ̀ tó bá dé tó má lọ́n bá fi wọ́n sílẹ̀ tó bá tú wọn sílẹ̀ ńsìn many people lóyìn máa pretend àwọn máa sunkún pé please forgive o ìṣe kiri kan ìṣe mi wọn ò mọ but you know what you can àṣírí yín ò lè bò ẹ̀yin ọ̀tá ni o mm-hmm. mo fẹ́ play ẹ̀ ńsìn ẹ wà very careful ó ní wọ́n máa consign àbí wọ́n kàn máa lọ sí àfi David kan bì kan then wọ́n máa gbé lọ fẹ́ nìyẹn mo wá ní ó lóun kàn máa ń wò ní mọ́nítà lẹ́ni náà ó ní kí n lọ wò ó ní tó bá ń ṣe kíní báyìí tó bá ti wà báyìí ó ní ẹ gbogbo èèyàn má máa wo gbogbo èèyàn bíi thousand kìíní kan mu ni a ní ìdí thousand kò wò ó àwọn bàbá mi Bọ́lá Tinubu ká fẹjọ́ wọn sùn wọ́n ká fẹjọ́ sun àwọn rẹ́ẹ̀pù ká sọ fún Ondo state governor ká jẹ́ káwọn tó wà nẹ́jà àwọn lákùrẹ́ náà kan mọ̀ nǹkan tí àwọn sínétọ̀ wọn tó rẹpísẹ́ǹtì wọn ní Àbújá tí wọ́n ṣe ṣó ti yé yín mẹ́yẹn kì í ṣe gbogbo ayé wọ́n fẹ́ẹ́ dọ́gbọ́n gbé lọ sákùrẹ́ ni o wọ́n wá sọ pé tó bá tún sọ sí mẹ́yẹn wọ́n ti fi spamọ́ sọ̀tàn aṣọ àwáyí ẹ ti gbọ́rọ̀ mi ẹ wà kẹ́fù àwọn tó plan eléyìí tẹ́ ṣoore fún tẹ́ ẹ wà careful especially you family torí pé when the um, that senator was talking yesterday ó ní pé eh, òun bá òun bá àwọn kan sọ̀rọ̀ nínú family èmi àwọn family àwọn èèyàn dẹ̀ ti bá mi sọ̀rọ̀ family yẹn tí ẹ̀yin family yẹn tẹ́ ẹ̀ bá jẹ́ kí ọlọ́run dáríjì mí o torí ẹni tó wà nínú kẹ́yìn gangan mi ò kàn fẹ́ if not ẹ jẹ́ kí anybody tó bá ti ń gbàbọ̀dẹ̀ tí ọ̀bẹ kó dé mọ́ ẹ̀yin ni ò ní dé bá o ẹ̀yin ẹ̀ ń gbàrọ̀ mi báyẹn ẹ̀yin asálómù ẹ tẹ́ máa fẹ́ bùlẹ̀ yàn down for to get into somebody's position and you didn't work for it ẹni tó bá ní kó má dé mọ́ tó bá ní ká fà má dé tí ò mọ́ tí ò mẹsẹ̀ nínú nǹkan tẹ bá tọlọ pẹ́ lọ gbàbọ̀dé kan tó pọ́ fún yín lówó orí burúkú tẹ jẹ́ ọ̀lẹ tẹ bá sọ pé ẹ fẹ́ gbàbọ̀dé a máa fọ́gi ayé yín sí títì ni o ẹ mọ̀ ṣe ṣe fún ìyẹn Oṣòdì Òkè mi ò láìkì orí burúkú kéèyàn máa bá yéèyàn jẹ́ it's not good okay bẹ́ẹ̀ni mm, bẹ́ẹ̀ni ẹ ń gbọ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ gangan nìyẹn the person call me Bọ́lájí. how can somebody hey bobo wait jare. wọ́n ní pé kí fáwọn ní nọ́mbà yín ṣe understand so mo ti send nọ́mbà yín. ilé ẹ̀kọ́ pé máì tó wà lábújá human rights radio ordinary president jaba channel kìíní sọ́dọ̀ ẹ̀ náà I think the man can apply to this as well. Who, who is that? Who are you talking about? the topic you are treating today on your live shows. Mm. When I was talking tí mo kọ́kọ́ gbé jáde irọ́ ni o wọ́n wà náà rí a lot of evidence ń jáde you know understand they want to this is what they do to me the other two maybe a year plus ago wọ́n máa bẹ àwọn kan síta wọ́n á ní kó máa lọ tún brain ẹ̀ wọ́n fẹ́ gba kinní kan èmi ò gbàṣẹ́ torí owó wọ́n máa wọ́n lọ san fún wọn ni o they will use system now to be like pé tó bá ti ṣe tán wọn náà fẹ́ gba kò ní ẹ má try mi o kẹ bá bẹ jẹ́ kí n ṣépè fún yín kí mọ́tò kí mọ́tò máa lọ pa ikú ogun náà báyìí kó má lọ gbẹ̀mí yín tọmọtọmọ òní mo ṣe wá nísìnyí pé ẹ̀yin sọ sí tó bẹ̀rẹ̀ ṣọ̀ṣẹ́ ti gbọ́ mò ń gbọ́ mi ò tí ì play ẹ̀ tán o kẹ gbọ́ five minutes lẹ́yìn mo ti. Hmm. mo kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé kọ́tẹ́ ìsọ yẹn pé tá a bá gbé kéèsì yìí lọ síbẹ̀ voice of the voiceless ní máa yẹn ṣe rẹ̀ rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí can you know can you can you can you reason can you hear him very well that the donation is like Akure donation no Ondo state abi it's Ondo donation ìṣe ìrà ó kọ síbẹ̀ níjọ́sí yẹn brain wọn kò tí ì lọ pé kí wọ́n gbé lọ sọ́dọ̀ ẹnìkan lákùrẹ́ kí wọ́n gbé lọ but they busy àwọn yẹn ni wọ́n ń gbé news àwọn news olórí burúkú kọ̀ọ̀kan ni wọ́n ń gbé lákùrẹ́ tó ń bá orúkọ wọn jẹ́ ẹ máa gbọ́ o I want you to listen be very careful if anybody èmi I'm, I'm not doing it because of money ẹni tó bá dẹ̀ ló máa gbàbọ̀dẹ̀ láti jọ pé wọ́n máa fún un lówó láti lọ ṣe kankan coronavirus ló máa pa yín tó bá wò pé kí tó tó bẹ̀rẹ̀ máa jáde kí bá bàbá bá tó máa jáde nù bẹ̀ yẹn ọlọ́run tó dá ayé àti ọ̀run tẹ̀ ń bájà fúnra rẹ̀ máa bá yín jà ó máa pa gbogbo ìdílé yín run gbogbo ẹni tó bá ti ń ṣèkà tó bá ṣe búburú ṣe ti gbọ́ mo fẹ́ kẹ́ lísìn mi ò rí ẹ kínní so tí ìyẹn bá ti ṣe kínní ẹ kò tí ì mi ò tí ì rí nǹkan tó ṣe kínní bẹ but this one ara fún mi sí tó ti yé kí wọ́n gbé kínní yẹn lọ sí Àbújá ṣé tí wọ́n fọ́ làbújá látijọ́ yìí àbíbọ ni wọn ò ti rí ọ̀rọ̀ sọ títọ́ bẹ̀rẹ̀ ìdí ó mi ká má tẹ̀ sọ pé ní gbogbo Nàìjíríà ìdí ó wọ̀ ká gbàgbé Nàìjíríà ṣé wọn ò rí ní the whole world it was on the internet everywhere was jam packed about this sọ títọ́ bẹ̀rẹ̀ ta ni èyí tí mo ṣe gan it's because God give me confirmation and he saw. he said to me go I will back you and I will show you some secret things about this thing that is why I came out no everybody gan ẹlòmíì ń bẹ̀rù pé she is not risky don but mo mọ̀ wípé òun kọ́ ló gbé because ọlọ́run ó ta mí jí lóru ni ó ní wake up and since that day you can see ìgbà tí mo break ẹnìkan ló ń fẹ́ fún mi fifteen thousand àbí twenty five thousand àbẹ́lẹ̀ ló ló ń fẹ́ fún mi tí mo wò pé kí èmi kí mo fẹ́ fi ṣe mo ń bẹ ọlọ́run o ṣùgbọ́n mo ń bẹ ọlọ́run fún very big money ni kò ń ṣe gbogbo àwọn pẹ̀típẹ̀tì yẹn eh, one thousand five hundred five hundred dollar fifty dollar ẹ eh, kìíní kan dollar yẹn no ń ṣe owó yẹn là ń sọ listing o mi ì ti ẹ̀ ṣakọ <laughs> èmi ti máa ra aṣọ five hundred dollar èmi ẹlẹ́nìkan máa lóun fẹ́ fún mi ní fifty dollars. ní tó máa ṣe bàbàrà fún mi èmi tí mo sì lè lọ bí iṣẹ́ lọ ra tí mo lè lọ bí iṣẹ́ tán máa san owó fún mi tí mo lè gbà bọ̀ kì í ṣe ń sìn o ẹ wà very careful o mo mọ̀ ìyàwó máyẹ̀ ló sọ fún mi pé they gave me a lot of information about the family as well some people tó ń gbàbọ̀dẹ̀ ti máyẹ̀ tí wọ́n fẹ́ kó dé mọ́ tẹ́ fẹ́ kó ta property ẹ̀ ẹni tó bá ní kó má dé kò ní dé bá wọn <laughs> bẹ́ẹ̀ ni. <laughs> Hmm torí iṣẹ́ bàbá mi kì í ṣe òun personally ṣe mọ̀ pé ó níyàwó ó dẹ̀ láwọn ọmọ kì í ṣe bàdàn but I've been in the shoe and I know what people have done to people even to my father myself ní Ondo state bẹ́ẹ̀ ni and kan parí ọmọ yàn torí pé wọ́n fẹ́ lọ sókè kan ba lè ba yé ọmọ yẹn wọ́n fẹ́ ba destiny tọmọ ti ẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ ba nílé ìjì ẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ ba generation ẹ̀jẹ̀ ni it's not done wọ́n ti ń gbé oríṣiríṣi àwọn èsì ń pè mí o ẹnìkan náà sọ́ngbà kan nígbà tí mo tó tí ó ṣe ẹgbẹ́ ẹgbẹ́ àwọn bloggers kan ẹgbẹ́ àwọn gbé kíni ṣé blogger àwọn tó yẹ pé tó bá ti lọ́la tó bá ti lè dá sí báyìí tó bá ti lọ fún wọn lọ́ba wọ́n máa bẹ̀rẹ̀ sí speak again sẹ́ni gbogbo iṣẹ́ tẹ́ni wọ́n máa fa egoyẹ̀ jẹ́ ni àwọn tó jẹ́ pálábọ̀dé ni wọ́n ẹ ríran gbà yẹn ẹni ẹni òun kàn rí òun kọ́mẹ̀tì lábẹ́ ṣáàtì mi tẹ́mi bá wò dáadáa wọ́n pe program yẹn ní ó máa sọ fúnra rẹ̀ Esi. Ordinary president, human rights radio, L'Abuja. Then I go Google, I go Google human rights radio, so you can see the contact there, so you can contact him as well. So he's a very good, um, he's a very good guy. All our lawyers to work So what am I saying? What am I help our for free? For free. Yes. Then I go, I go to Google, I go to YouTube ẹ bá type ẹ bá type human rights leader pẹ̀lú the family ẹ bá type ẹ síbẹ̀ ẹ máa rí gbogbo àwọn àwọn tó ti ní help tó ń gbà àwọn tó jọmọ gbé àwọn tó ń gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tó ń ṣe ọdún sí ọ máa help wọn. ẹ àwọn tá a ń rèjì sí náà yẹ let us be talking like that let us be talking ká máa. Eh. inú yóò kúrò ní what you are doing you are doing a good job what you are doing is good so pé ka to expose them more because the sense of what you are doing and it's very good. Okay, if you have the number of the person or you can send it to me, what the link you, can, you have with the person. If you have any link with them. Yeah, yes. Yeah, if you have link with them, we can just, we can still also speak them. èèyàn ṣe gbọ́ ìyàwó ẹni yẹn á lọ sùà àfidávid pé nǹkan tó ń fẹ́ gbé wá sọ́dọ̀ ẹni yẹn genuine ni ẹ ti gbọ́ ìwà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn mo gé sẹ́yìn nísìn mo gé sẹ́yìn ó ti déwájú mo gé sẹ́yìn ní bìgínì hello who is that talking to me you know mo gé sẹ́yìn ibi tó ti kọ́kọ́ pè mí because the first thing ti máa ṣe ni pé kò tiẹ̀ wá sọ orúkọ ẹ̀ ó ní àmọ́ dayọ̀ shat now kò dárúkọ ẹ̀ you understand you get me now ìyàwó ẹ̀ akọ̀lọ́sọ àbídávid wọ́n fẹ́ dọ́gbọ́n ìyàwó ẹ má tẹ̀lé anybody lọ sí anywhere o don't go and ìyálà ya wọn ò bí ìyálà ya yín kú ẹ̀yin tọ́gìrì ẹ̀yin ìgbóná ti dé fún ẹ̀yin wèrè o àbáyé yín ò ní dání. Oh jẹ́ kí n ṣe kínní bátìrì ẹ̀ ti lò wọn ò fẹ́ kí n play ẹ̀ mọ́ oh, gbogbo ojú ẹ̀ kàn blank ni eo eh wọ́n ti ogun yóò lè ran fóònù mi ogun báwo where is the charger of this one for my iPhone. Mm. Hmm. hmm. ó ní wọ́n máa lọ sọ àbí David ẹ ń gbọ́. máì tó wà lábújá human rights lady ordinary president jaba channel náà I think the man can who, who is that who are you talking. kò sọ pé bóyá wọ́n ní lọ́ọ̀yà kan bóyá sans kan pé ó fẹ́ wá bá wọn dúró ó ní kán tú channel síbẹ̀ so tó bá ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọ́n máa fi gbowó wọ́n lọ fi bá sínétọ̀ yẹn máa lọ fi fún olówó kò sí ní tó kàn wá òun lè lọ síbòmíì so we are not going we are not eléyìí àwọn òṣè competition pẹ̀lú anybody àwọn yẹn so ó ní kí ìyàwó kọ̀ máa gbọ́ ẹ̀mí ò fẹ́ interrupt ẹ̀ mọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ the topic you are tracing today on your mansions. pé hmm. mo comment lórí ẹ̀ pé kọ́tẹ́ so yẹn pé tá a bá case kéèsì yìí lọ voice of the voiceless ní máa yẹn. who is the person? ordinary president human rights radio l'Abuja. ordinary president human rights radio l'Abuja. ẹ bá gọ́gùlẹ̀ ẹ gọ́gùlẹ̀ human rights radio so you can see the contact there so you can contact him as well so he's a very good um, he's a very good guy ó láwọn lọ́yà sọ́pọ̀ kan so ó dẹ̀ máa ń ṣe ó dẹ̀ máa for free. for free. yes tọ́ba lọ wo ẹ̀ka ẹ family if a woman writes. Eh, àwọn tá a you rẹ̀ǹdì No, náà let up the talking like that. Let us be talking. Come on. Eh. No, no, eh, no, eh, eh, no, no, what you are doing, you're doing a good job. What you are doing is good. So pay to expose them more. Just the sense of what you are doing and it's very good. kí ló fún wa ní àìdí ẹ pé kì í ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn gan ló wà níbí kí ló fún wa ní àìdí ẹ gan tó ti ṣe fẹ́mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní kémi wa wọn ní kí n sẹ́ni mẹ́sẹ̀ kan lè mú evidence as for David kọ. Hmm. Okay, if you have the number of the person or you can send it to me what the link you, you have with the person. If you have any link with them. Yeah, yes. Yeah, if you have link with them, we can just we can still also speak them. Sweat. máa lọ sílẹ̀ bàbá rẹ̀ tó bẹ́ẹ̀ yàwó àdúgbò rẹ̀ máa lọ sílẹ̀ tó sọ́ọ̀lì tó àyíláìdì ní nǹkan tó bẹ́ẹ̀ gbé wá sọ́dọ̀ ẹ̀ ní court pé jẹ̀míú àná lọ sí ẹ̀ lára pé kò sí ọ̀nbẹ kó tó dá sí case so that is what he does before he attend to any case. kò sí kò sí rọ kí ni rọ wo ló wà ń bẹ wọ́n gbé wọ́n gbé wọ́n wọ́n lọ sí church àwọn politician lọ sí church wọ́n ní pé ó dìgbà tó má ṣẹlẹ̀ tọkọ tán kò sí ọ̀n kankan mẹ́. wọ́n máa ń attack wọ́n máa ń attack wọ́n máa ń attack ẹ̀ náà lọ́sọ̀ kó tó dá kó tó gba case wọ́n máa ní come depose to affidavit ṣùgbọ́n ti ṣe david ẹ̀ ní ẹ̀ kọ́ so carry on with the case so that is the way he does it so kò ṣe múlíà. Yeah, thank you, Sean. The bá nílé ìkẹlẹ̀ is náà Not wa, I'm David, yeah. Tó wá ní eh, hmm. It's from which state? The person is from which state? Abuja ló wà, he's in Abuja. Radio station Abuja ló wà, free me. Okay, okay, it's a radio station that they will be carrying things. They will be okay. That is what I'm saying. That is what I'm saying to you. See, and you the only followers all over the world. So gbogbo àgbáyé aṣọ́rọ̀ anywhere anybody bá wà. Kò bẹ̀rù anybody àti president yóò àti anybody you kò sẹ́ńtì òkè bá sọ̀rọ̀ kò sẹ́ńtì òkè gbọ́dọ̀ wù ẹ́. So àti àjì o àti àìjì o àti whatever tó bá bẹ̀rẹ̀ kéèsì tó bá gbẹ́nu lé báyìí bẹ́ẹ̀ bọ̀ gẹ̀rẹ́ tí o bá my ẹgbẹ́ don't ní gbẹ́nu kú ọ̀bẹ. So that is what I'm saying. So kò ṣe pé ó yá ìpàdé pẹ̀sẹ̀ náà. Wọ́n ò ṣe gbé látijọ́ yìí try yẹ wọ́n máa program yẹn ní wọ́n máa ń ṣe láàárọ̀ wọ́n máa ń ṣe ní seven thirty to ten o'clock láàárọ̀. what is the name of the program. it's Brekete family ó wà lórí Facebook ó wà lórí Facebook gan ẹ lórí Facebook ẹ báyìí fún Brekete family ẹ máa rí it's one um, one oh one point one fm Abuja no a ti ń ṣe léyìn náà lọ́tọ́ bá radio station mo rò bóyá lọ́ọ̀yà ni we need a lawyer. ó ní a thousand ó a thousand and one lawyers free of charge ẹ jẹ́ kí eléyìí náà bí a ṣe ń ṣe yìí the glory only be to God àfẹ́ tó máa lọ tún lọ cause problem fún wa I'm not going to call anybody tó bá ti jẹ́ rédíò ni tó bá ti jẹ́ rédíò any radio, they can tó bá ní interest so ti yẹ wọ́n lè pè fúnra wọn but kò tó go and meet them I'm, uh, we are not going to meet them if they are interested tó bá fẹ́ gbọ́ tó fẹ́ gbọ́ ẹ̀ ṣe ti understand bẹ́ẹ̀ yẹn mm, wọ́n lè pè mí yes eh, mi ò fẹ́ kẹ́nìbọ̀dì tún lọ bà gbogbo nǹkan tá à ń ṣe jẹ́ tó máa lọ gbàbọ̀dì tó máa lọ fún wọn lọ́wọ́ no no no ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì lọ wọ́n máa lọ gbàbẹ̀ tẹ́lẹ̀ báyìí tó máa lọ gbowó tó máa bẹ̀ sí sọ̀sọ̀kúsọ gbà no ah no no no no no no people are dangerous eléyìí àwọn tó lọ church ẹ̀ ló plan burúkú fún yín you don't know you can't tell tó bá lọ rí tó bá lọ gbowó làbújá no no no. ẹ ṣe sà ẹ sà tó bá fẹ́ help kó máa ṣe fúnra rẹ̀ bọ̀ kò sẹ́ni mọ̀ tó máa sọ àbúdábìd kankan fún that's it kò sẹ́ni tó máa sọ àbúdábìd fún ẹ ṣe sà mo appreciate yín o. Mm. No problem. All right. Yes, bud. Hmm. <laughs> a lot of people said ah it's true they don't take bribe at all àìjọ ti ní kéètì pẹ̀lú wọn ni nobody Nigeria, owó fẹjú mọ́ ojú everybody ìyá ń tọmọ ẹ̀ fún owó bàbá ń tọmọ ẹ̀ fún owó ọkọ betray. bìtìrè ìyàwó ń bìtìrè àwọn chọ́ọ̀chì ara wọn talk less of àwọn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mi ò sọ pé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń bìtírẹ́ o but bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wà ń lu nàìjíríà láti jọ sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àbí kílẹ̀ ló ń jẹ́ ó mà wà ń lu nàìjíríà o gbogbo wọn dẹ̀ ti ṣé wọn ti gbọ́n pa kéésì wọn rìn náà is on the internet wọn ò sọ sí náà so onísìn wá ṣẹ̀ wá sọ pé kíni ìyàwó àwa lọ́bẹ̀ àwa lọ sọ àfi David it's too late because God is on the throne and is working on it if they take it now because wọ́n ti gbọ́ pé ehm, voice senator ti jáde ńbẹ̀ that is why they want to wọ́n ti gbọ́ pé voice senator ti jáde so òun náà ni wọ́n máa gbà tán máa ti pé kí wọ́n gbé wá àbíyàwó pásítọ̀ ló fún mi ní voice senator no so èmi ò dẹ̀ ṣiṣẹ́ nípa bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àbí rédíò kan too much kìíní kan kan tán kan nínú òkú kan mẹ́ so uh, that's why I say attention you member you have to be careful Hmm. ẹ wọ́n lè gbé kìíní lórí ètò èmi ti ṣe o torí ẹ̀ mo ṣe play ẹ̀ sí gbogbo àgbáyé tó bá fẹ́ máa ṣe bìdá anybody consent tó máa kàn sẹ́ pé òkè kẹ́nìkan ṣe ìwà ìyàwó á wá wá wá sọ àfi David á wá fọwọ́ síwèé fún kínní pé kí ló ṣẹlẹ̀ á wá òun fẹ́ máa bẹ̀ sí speak fún ṣó jẹ́ lọ́ọ̀yà ni tó bá fẹ́ sọ̀rọ̀ de ṣùgbọ́nà pé wọ́n sọ báyìí o wọ́n gbọ́ òun sẹ́nítọ̀ kan lórí bí àbí òun tèmi ni sẹ́nítọ̀ pé píjọ wà fóònù nọ́mbà wà mo ṣe gbogbo ẹ̀ so you want to say anything say it don't tell me don't message me o oh. because berekete is watching on berekete you too you are here watching me then you started now sending somebody for me to for them to come and bring the job back to you then wàá wá lè sọ pé wọ́n ló gbà àmì wọ́n ló ṣe it's God don't do that we are not doing that to do any kini èmi ò ń ṣe journalist o oh, but i'm a spiritual woman a gospel preacher a truth sayer mo hate injustice okay mo hate injustice okay mm-hmm. so you all of you are there whatever you be writing a lot of journalists also write where they write against the man yes because this àwọn èèyàn ti rí i pé sẹ́nitọ̀ kan pé wọ́n dẹ̀ ti rí many people not ti not wọ́n ti yes this is a setup. up tí àṣírí máa yẹn ti tú so bí ẹ ṣe we are not calling you but you want to pick it on the social media and blog it on your own and begin and start to broadcast is your cup of tea is you are free okay but for somebody the wife to come to you and sign kò tẹ̀lé yín lọ́bì kankan gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ àǹdí wọn yẹn especially the wife and the children even my family èmi ò bẹ̀rù yín ná ìyàwó ẹ̀yẹn nǹkan kan ògúdà ṣe máa sọ pé kó wá sign bí kan anybody i don't trust anybody èmi bọ́lá o everybody in Nigeria wọ́n ń betray ara wọn hmm, kí n tó tẹ̀lé èèyàn lọ́bì kan sì báyìí màá sọ fún ẹ pé kó jẹ́ kódà kó jẹ́ my love hmm, màá ló máa sign fún àwọn bẹ́ẹ̀ ni United Nations ayé le mi ò sọ pé bóyá kí ni o Nàìjíríà ti di mọ̀mọ́mọ́ mi ì sọ pé wọ́n lè jẹ́ but ayé le ènìyàn ṣòro ìyẹn ni nǹkan tí mo fẹ́ sọ ẹ jọ that is it mi ò fẹ́ mix things together another day ẹ ti gbọ́ ìtẹ́ bá fẹ́ sọ ẹ sọ fún mi ẹ fún mi ní ẹ fún ẹ sọ ẹ sọ pípọ̀ àbí sẹ́yà ah, bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ìsírí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ah etí ah, bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ di látijọ́ yìí ni tí wọ́n ti dì í mọ́lé ṣé ti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ di etí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ òríran nígbà tí wọ́n rí wọ́n ṣe human right ọ̀ǹtì tó bá anyway àwọn human right ọ̀ǹtì tó bá lọ bá wọn tí human right bá fẹ́ wọ́n lè pè mí pé madam we are also interested èmi bọ́lá mi ò ní pè wọ́n What for? They are not God. They can call me pé we are voluntarily we want to also assist we have seen things. Okay, but kan wá sọ pé kẹ́nìkan wá sign fún wọn pé kí ló ṣẹlẹ̀ torí pé wọ́n ti sọ̀rọ̀ sínétọ̀ nsìn sínétọ̀ ti speak wọ́n ti mọ̀ pé sínétọ̀ wọ́n fẹ́ máa nílé wọ́n fẹ́ máa kọ́ ni o kán lè sọ pé àwọn làgbọ́ èmi lọ́lọ́run fún lóhun sínétọ̀ sínétọ̀ fúnra rẹ̀ ló pè mí mi ò dẹ̀ pé sínétọ̀ ẹ́ so ẹ̀yin bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ náà tún ti ń fi sísẹ̀mù wá lẹ́ẹ̀ tún fẹ́ gba eh, iṣẹ́ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ kẹ́ tó wá ṣe tán lẹ́ẹ̀kan sìn kan tó wá máa sọ pé is the one thank God for this woman right that stood for this pastor if that is the now they now release him it's until they do this that is why this and that ẹ má ṣe gbogbo òtún o tẹ́ bá fẹ́ kí gbàdúrà fún corona virus kó pa yín tọ́ bá dẹ̀ ti lọ bá yín ṣe bá bẹ̀rẹ̀ sí sọ tọ́ bá tí yìn ẹ̀yìn náà bá lọ bá yín tó fún yín lówó woman right hmm, woman right my foot hmm, iṣẹ́ tó bá ti lórúkọ lórí iṣẹ́ tó bá ti lórúkọ orúkọ yẹn ọjọ́ tí mo ti sọ̀rọ̀ yín sí kò múùfù wọn o hmm, bọ̀ nígbà tí wọ́n ti gbọ́ ohun sẹ́nítọ̀ <laughs> wọ́n ti rí nọ́mbà sẹ́nítọ̀ tó dẹ̀ jẹ́ fọ̀rí <laughs> ẹ máa rí fèsì sẹ́nítọ̀ kan màá tún kọ́ sí lórí wọ́n ti wá ṣe ń sìn <laughs> wọ́n ní ọkọ agbá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kò ní dáa fún bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó ní kí àwọn ẹnìkan tó fi sísẹ̀mù pè mí abẹ́rẹ̀kẹ̀tẹ̀ ń sínwín ni. rẹ́dọ̀mà Okay, ẹ sọ̀rọ̀ náà kí ni kí n kàn mí jẹ́ ìwò Auto Bola don describe kí ni voice of the voiceless what are you telling me you bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ if you tell me voice of the voiceless I will block you. Yes. Voice of the voiceless. Why is Brekete blind? Is Brekete he is Brekete no cannot see? Brekete cannot hear. Let tí do ti wà tó ti ti máa yẹn sí mẹ́yẹn. is crazy ni. Brekete don't come and convince me. Brekete want me to cost you ni. He spending hell of money on people. Yes, Brekete can start now, but nobody is going to sign with Brekete. Nobody. I said nobody. And if anybody of the church want to go and meet Berekete, the wife of Berekete and if is not going to do anything about my own shirt. If Berekete called me, he said he just want to voluntarily help for the man to come out not to scatter case again wọ́n máa sọ pé nígbà yìí and when they started calling you they started to record you and they will edit some things they can use it against you as well they say berekete. I don't trust people bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kọ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni yeah you are very good ìwọ tó o fi angry face síbí yẹn I'm going to block you you that mark you that put uh, readed on this comments of Ola Deep Abe, I'm going to block you. Because he said Brekete, call Brekete. And yeah, he's right. You know why? A lot of journalists in Nigeria, few, is only those people in, uh, in his church that is having maybe just talking little little by way you know another man also in this Canada tí wọ́n sọ pé ó ń sọ little little nobody in Nigeria speaking good for this man all the journalists i mean what they call it um, human rights they are there they are not blind to the case this case is a very popular case that been in town when this thing started is all over the world we could see it in Canada why Berekete want to come now what Berekete got to do with this let Berekete go to court and tell him to they should release him yes we like just for the man to be released and let these people to be ju i mean to be exposed more yes Berekete good but we are not going to sign with Berekete if Berekete is interested let Berekete call me himself and when Berekete call me i'm going to re record Berekete and Berekete i'm going to record him or anybody to bá jẹ́ ìbá ọkùnrin ìbá ọkùnrin or I'm going to record them. When I record it, I will pray it, I will play it to the whole world because this thing has to be transparent because it got to do with politicians, not ordinary politicians, not councillor, not chairman, not even governor, senator. That got to do with Abuja also. I need to be careful. We need to be careful. Okay? We need to be. I'm not saying Berekete is a bad person, but if the Berekete come now, God answer prayer. I'm not a greedy person. Not greedy. There's no money. They didn't pay me money on it. No. But for these people, because when they come in now, they may use system to come in. They be speaking for the the children, the mother of the. You understand me? Be careful. Be what? Be careful. What we need. Àwọn tí mo kọ lẹ́tà sí yẹn wọ́n ju bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lọ baba Bola Tinubu is a journal I mean is a human rights náà ni. Mm. ṣebí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ want to be shouting in radio he want to be shouting in his radio station for the senator to understand to see it for them to know yeah we are writing also this one we putting those names there àbí is kọ́ not going to direct going directly to the is it going directly to the judge or going directly to the uh, uh, Buhari if you try to call Buhari directly and baba baba that have even the letter I abeg please let Berekete step aside and let let us see and let Berekete should go and pack himself if you want to do another thing on his case he can do it do this one I'm doing now do your own thing let me do my own thing Berekete do your own thing and let me do my own thing i'm putting this on this uh, on my platform uh, eh, bẹrẹkẹtẹ start your own investigation and ibi tí mo dé yìí just step aside leave me alone okay àwọn tó bá dé nsìn wọn lè dé kán sẹ pé eh, we just want to tell you that or oh, just to know that all the cases you, you have now ìjọba fẹ́ gbé kéèsì fún yàn gan àwọn a lot of journalists tó wà nígboro náà irú baba Dele Momodu is also a journalist is also his voice is can also go very far ah, ṣebí èmi náà wo baba mo wo k1 the ultimate nsìn olú ọmọ federation mayegun gbogbo yorùbá eh is a Dele Momodu also is a is a journalist how can nimi go and give bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kọ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni mú àtúnjì ọ̀bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ people need to be careful that's why i call you because nobody all the information all the investigation all what I've said all what I've been doing on this thing nobody no journalist and nobody mo lè partner pẹ̀lú àwọn kan tó bá jẹ́ pé mo irú àwọn délé mo mọ̀ bọ̀kẹ́ nìkan wá máa wo ṣáàtì yẹn kó wá wò pé àti dé some level àti dé some area àti dé some place kó wá sọ pé wọ́n fẹ́ gbé fún bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àjàjà tó tún wá wà lábújá no we have some we have uh, i know mm -mm. Uh-uh. Baba Dele Momodu also, Mr. Dele Momodu also, he got, he know Bola Tinubu, he know a lot of people, he has a mouth, he have many things, he do many things. What are you telling me? So I should go and give Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Kí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ọba ẹ̀sìn sọ pé a kà ná mọ́sánù kan máa tún bẹ̀rẹ̀ sí kéde kan àti ọ̀yẹ́ pé jọ́nà human right kọ́ human left human bend knee human left and, and back knee and front. If you want to do his things, ó ti di ń wọ́n ti rí i pé ojú àwọn olè rèé olè ojú gbọ́mọgbọ́mọ rèé sínétọ̀ àwọn gbọ́mọgbọ́mọ sínétọ̀ if you want to do that yeah, I said it ó dẹ̀ gbóhùn ẹ̀ náà ohun sínétọ̀ yẹn ló gbọ́ ohun sínétọ̀ yẹn ló gbọ́ yẹn fóònù nọ́mbà ẹ̀ gbogbo ẹ̀ mi ò háìdí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo dà sí orí títì so you can also cut it kẹ́ gbé ẹ má kàn máa gbé pé kí irọ́ eléyìí for real ni no be say dey tell me say eh, wọ́n ní ohun ẹ̀ wà níbì kan o ìkọlù ìkọlù three way call ẹni nọ́mbà àtẹni tó pè mẹ́yẹn so tí mo ọ̀tọ̀ bọ́ ìwọ̀n àṣírí wọn ti tú báyìí journalist tó bá fẹ́ gbé kó gbé ìyálà yẹn anybody a ò ní gbé e fún a ò ní láti lọ sáyìn anything fún ìyálà ìjà ẹni ẹni ẹni ẹni human right human right kọ́ human left ni ẹgbẹ́ nǹkan tẹ́ bá fẹ́ gbé ohun sẹ́nẹ́tọ̀ lẹ́gbọ́n yẹn abẹ́ tó fẹ́ rójú ẹ̀ ni màá tún gbójú ẹ̀ sínsìn nonsense nonsense ojú òun àti ojú òlèrè gbọ́mọgbọ́mọ gbọ́mọgbọ́mọ ọ̀bàyé jẹ́ anybody tó bá fẹ́ dá sí kó dá sí kó ṣe pé kó máa sọ pé kíyàwó ẹ̀ wá sáìn bí kan o tẹ bá fẹ́ gbé tẹ fẹ́ fi ta pépà ohun sínétọ̀ rẹ o ẹ̀yin pépà mo tiẹ̀ ti gbàgbé dílé mọ́mọ́dún yéé bẹ́ẹ̀ ni ẹ bá wa gbé wọ́n máa tà sínétọ̀ sínétọ̀ gbọ́mọgbọ́mọ sínétọ̀ tẹ́rọ́rìsì. mm dédé mọ́mọ́dù yìí mi ò ní láti pè wọ́n o wọ́n lè gbé torí mi ò ní gbé case bẹ́ẹ̀ ni is a person personally and be doing the work but God has exposed him and I prayed but they can cut it and whatever they also need tó ń bá pẹ́ pè mí màá record wọn ìwọ náà record mi bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kọ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni àwọn yẹn tó máa délé mọ̀mọ́ dìbò ni wọ́n wọ̀ nẹ̀jà bó ni wọ́n ti ra pépà wọn wọ́n wá fẹ́ ṣe wọ́n ti fẹ́ máa fi wọ́n ti ń lọ́bì nìyẹn o ohun yẹn ohun yẹn ni wọ́n ti gbọ́ yẹn o hí ohun sínétọ̀ ẹ̀ mà nìyẹn tó tọ̀ owó dé hmm, owó dé gbogbo iṣẹ́ sínétọ̀ náà máa fẹ́ ṣe iṣẹ́ àwọn ọmọ kìnnì kan iṣẹ́ àwọn ọmọ gbà fún ọmọ ọmọ àwo. Hmm. ìgbé mi gbé ẹgbẹ́ ẹkọ́ tiẹ̀ sínú pépà ẹkọ́ tiẹ̀ sínú pépà ohun lẹ gbọ́ yẹn bẹ́ẹ̀ ni for real ohun yẹn lẹ gbọ́ yẹn ohun ni ẹ jẹ́ ń fi wọ́n jẹ́ tún fi fèsì wọ̀nyí ó dẹ̀ ń sọ pé ọmọ yẹn ò sí ọmọ yẹn ò sí mọ́ for real for imagine wọ́n gbé ọmọ wọn dẹ̀ fi ìyà jẹ Babátúndé pásítọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n tún sun church wọ́n tún pa ọlọ́pàá àwọn àwọn sínétọ̀ tó yẹ kó máa wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló yẹ kó wà sí àwọn tí mo lè ṣe bẹ́ẹ̀ ni bàbá mo mi <laughs> bàbá ọkọ tèmi nìyàn ni bàbá sínétọ̀ wọn ò gbúdọ̀ bá dádì mi dẹ̀ ni wọ́n bàbá Ṣadé bẹ́ẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu èmi náà jẹ́ Bọ́lá dáàdì Ṣadé wọ́n ní wọ́n ń wá human rights bóni délé mọ́mọ́dù yẹn ò tiẹ̀ lè àmúdé ah, ti gbàgbé o gbogbo tí mò ń wò lẹ́ǹkan yẹn ọ̀tọ̀ ni o kẹ́nìbọ̀dì dáadáa kan má máa ṣe kinní kan o wọ́n bá ti débì kan báyìí náà máa fẹ́ fẹ́ gbà gólórí wọ́n máa fẹ́ ṣe bíi pé àwọn làwọn ṣe kinní kan ọlọ́mọ ló máa bá mi ṣe ló máa ṣe lé kí máa ṣe pé mo ti ẹ̀gbá yìí yẹn hmm. àníṣe káṣírí kí gbogbo kọ́ ẹni ẹlẹ́ni sílẹ̀ káṣírí wọ́n tú next time àwọn ilé wọn máa fi wọn jófin wọn máa fi ṣé rọ ni wọn pa ni níbi tí mo ní mo ẹ ó ti wà lórí Google mo ti sẹ́ǹdì ẹ̀ sáwọn kan tí mo mọ̀ pé bàbá mi Bọ́lá Tinubu gan àwọn jọ́nálìsì gan wọ́n ti rí àwọn jọ́nálìsì ti rí kẹ́nìbọ̀dì máa kàn máa gbọ̀n lóhùn kó máa bá mi sọ̀rọ̀ lábẹ́lẹ̀ kó máa sọ pé ẹ̀ẹ̀kan ṣe kiri kan mi jẹ́ sẹ́mi jọmọ ọ̀nù mẹ́ni mo ti kó lẹ́wù tànà àbí tèṣí yẹn ẹ̀wọ̀n máa sẹ́rẹ́ nìkan wá London ẹ̀ ṣí èrè ọlọ́run dáríjì mi kì í ṣe gbogbo orun ara London criminal yẹn ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀wà London majority of you mo sọ́rí o kì í ṣe gbogbo yín o criminal pọ̀ nínú yín gan London ah London London second Nigeria hmm, Nigeria Ọlọ́run á gbà wá. Gbogbo òṣì tó ń ṣe ní London yẹn tí àwọn èèyàn máa ń ṣe ní London, tẹ́ ń ṣe ní London yẹn, ẹ̀yin London, ẹ má bínú o. Ẹ má bínú o. Ṣé ìsọ London púpọ̀ ń bí? Ẹ má bínú o. Ẹ má dẹ̀ sọ fún àwọn tó kù. Ṣùgbọ́n ẹ lè share ẹ̀ dọ́dọ̀ wọn. Gbogbo òṣì tí máa ń ṣe ní London yẹn, wọn ò lè ṣe ní America àti Canada. This is a country. Kì í ṣe lawless country o. This is a law country. Hmm. Tó bá jẹ́ Nàìjíríà ni mo wà, wọ́n ti wà, wọ́n máa ti threaten mi, wọ́n máa ti, wọ́n lè ti ní kó lọ gbé ìyá oníyẹn. Wọ́n <laughs> wọn bí ìyá yín kú àṣé ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ní rìsì tí mo fi wá Canada <laughs> wọ́n tún ní kí wọ́n tì wọ́n mọ́lé <laughs> ìgbà tó lọ́run fẹ́ spíkì kò ní dáa fún àwọn ah, ó ní kó tì wọ́n mọ́lé kò sí plane tó máa lè travel ibi tó máa káwọn lára dé wọ́n lè ti gbé plane kan ti sáré travel àwọn olóṣì gbọmọgbọmọ fẹ́ jẹwẹ ṣẹwẹ fẹ́ jẹwẹ sínétọ <laughs> àwọn olóburúkú wọ́n fẹ́ gba Ondo state <laughs> kí gbọmọgbọmọ tó wà máa gbalẹ̀ lóńdó state wọ́n kàn máa jọmọ yín gbé ṣeré ni ẹ̀yin ọlọ́mọ <laughs> àwọn sínétọ gbọmọgbọmọ sẹ́nitọ́ gbọmọgbọmọ sẹ́nitọ́ fẹ́ jẹwẹ wọn ní ẹ lè kàn tí ẹ ọ̀la monday ọ̀la monday ẹ jẹ́ ń gbójú ẹ̀ wọn síta kẹ́ ẹ rí kẹ́ ẹ kọ́ tiẹ̀ má gbé sórí ẹ má gbé sórí kinní fún yín Hmm. ẹ ti ẹ ti kọ́ mi ṣáà ti mo ṣe sọ hmm. ẹ mẹ́mọ́ kan tó ṣẹlẹ̀ màá gbójú wọn síbẹ̀ fún yín <laughs> àti aṣọ wọn tí wọ́n ti àti lógò wọn pátì tó ń wá PDP ni wọ́n làwọn wá o PDP má dẹ̀ gbé síta ẹ jẹ́ ń fi wọ̀nyí gan sìn kó má dàbí pé à ń purọ́ abẹ́ tó fẹ́ gbóhùn lẹ́ǹkan sí <laughs> ohun yẹn nìyẹn o <laughs> ohun wọn ohun yẹn máa lọ sí ohun yẹn ó ì máa lọ sí inú ọ́díò káàkiri àgbáyé tán máa máa fi ṣe voice a máa ìpolówó ni ohun wọn yẹn a máa fi ṣe ìpolówó ni tí Jésù máa fi dé pásọ àmì àwọn sínétọ̀ tó ń fẹ̀jẹ̀wẹ̀ àwọn olóburúkú wọ́n bọ́ lọ́hùn jà àwọn olòṣì wọ́n fẹ́ pa gbogbo àgbáyé run wọ́n ní kàn lọ sùn ṣọ́ọ̀ṣì àwọn ọmọ dára jẹ́ tún fi fèsì wọn wọ̀nyí àwọn fèsì àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n tó wà láwọn <laughs> ní sẹ́nitì eh, olúwa o sẹ́nità ò ṣẹ́rí wọn àwọn ẹlẹ́wọ̀n <laughs> ṣẹ́tìrì ọ̀rẹ́ méjì ò kì í yàrá wọn <laughs> ọ̀rẹ́ méjì ò ń yàrá wọn ẹ̀rí lógo wọn wọ́n ti máa ń sọ fún mi pé gbọ́mọgbọ́mọ làwọn PDP mi ò tí ì gbàgbọ́ ọ̀tí tí mo fojú mi rí wọ́n ní wọ́n ń pìnbọ̀ ṣeré ni kí làgò wọ́n láwọn kílà go àwọn tí kí lorúkọ ẹ̀ wọ́n ti kúrò ń bí o <laughs> yẹ́rì àwọn nìyẹn o tòkè yẹn ni tó fowó tó fowó mọ̀ ẹ òun ló pè mí ohun ẹ̀lẹ́gbọ́n yẹn <laughs> ọ̀rẹ́ nìyẹn ẹni tó fẹ́ tó torí bá a ara ẹ̀ jẹ́ tó òun ló wà ń sàlẹ̀ yẹn <laughs> ọkùn okùn ọmọ <laughs> Bánjí bẹ́ẹ̀ ni okùn ọmọ <laughs> òun ló fẹ́ tòtò ọ̀rẹ́ méjì tí ò yára wọn the criminal of this time. ẹ̀yà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rí pa mí ẹ̀rí pa mí ẹ̀yìn tí rẹ̀ pé ti ṣe fọ́lọ́run <laughs> pé kò lẹ́nìkan tí wọ́n ti parí iṣẹ́ hmm. wọ́n rò pé wọ́n ti parí ẹ̀ hmm. ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ páràgàdà lọ́wọ́ ọlọ́run ẹ má ẹ ẹ wò ó journalist ọ̀la monday ẹ jẹ́ kí pépà tà ẹ ti rí mo ti sẹ́ndì ẹ̀ sí àwọn kan mo mọ̀ ó dá mi lójú gan pé mẹ́ni Gbajabiamila ẹ jọ̀ọ́ èmi tí wọ́n sẹ́ndì sí ẹ jẹ́ ẹ jẹ́ kó débẹ̀ ẹ jẹ́ gbogbo journalist gbé lẹ́kọ̀ọ́ l'Àbújá kò nídìí kí n ṣẹ̀ wá lọ máa sáìn kí yẹ̀ nìkan ṣẹ̀ máa lọ sáìn a ṣẹ̀ máa lọ sáìn ní nǹkan tó ẹ fẹ́ ti yín gbọ́ ẹ ṣẹ̀ máa lọ sáìn mí ẹnìkan ṣẹ̀ máa pàtàkì ààrẹ jọ́dá human rights kọ́ hmm ẹ gbé nǹkan tẹ bá fẹ́ gbé ẹ tó pè nìyẹn àbẹ́ ètò ẹ̀fẹ́ tí yín gbọ́ ni ẹ tún jẹ́ ń gbé kinní ibi tí ó ti sọ̀rọ̀ jáde hmm. àbẹ́ ẹ̀rí wọn òun rèé nà án tó ń jó ìkan jẹ́ kwaya ọ̀rẹ́ incoming governor ìyẹn kwaya wọ́n ṣe tán ńgbà tó ti parí iṣẹ́ wọn ọmọ ṣe tán ọmọ gbójú tẹ̀gbẹ́ ọmọ yọrùn àwọn criminal criminal criminal oyè tí wọ́n bá ti fẹ́ pín oyè nísìnyí wọ́n máa pín criminal of this time mm, of the universe wọ́n máa pín fún wọn àwọn asínwín ń bọ̀ hmm. ọmọọṣẹ́ wọn rèé èhè èyí tó ń bẹ̀ kó kọ́kọ́ bẹ̀ mí rèé kó pè mí rèé nọ́mbà London náà ni ṣé ti rí ṣẹ́ra mọ́ jésìbẹ́ọ̀ hmm. ìgbà tá a ṣe kọ́ rèé hmm. bàtọ́ pè mí rèé ló bá tán àbí bàtàn pè mí rèé ó tún wáá fi another number pè mí eléyìí ń sì èyí tó parí nọ́mbà eléyìí mo tún fún yín lánàá ṣe rí ẹgbẹ́ o ẹgbẹ́ nọ́mbà nọ́mbà yẹn náà tó ti dọ́nà lọ́nà yẹn náà ó possible kì í sẹ́nitọ̀ yìí ti kówó sàkáǹtì ẹ̀ tẹ́ bá fẹ́ tọrọ owó London ẹni tó bá fẹ́ tọrọ owó London ẹ lè tọrọ owó lọ́wọ́ gẹ̀yẹn náà torí owó sínétọ̀ wọ́n ti kówó pamọ́ sàkáǹtì ẹ̀ ṣó ti yé kó tó lè máa speak mi ó fẹ́ mm, èyí tó dẹ̀ nọ́mbà sínétọ̀ dẹ̀ ló wà nísàlẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ń tọrọ owó mo tẹ̀ dídúgbẹ́ látànà nígbà tí mo ti ju nọ́mbà sínétọ̀ tó ń kówó yín jẹ lákùrẹ́ àti nàìjíríà ẹ lè pé ẹ̀yin tó bí bá ń pa lákùrẹ́ owó yín wà lọ́wọ́ ẹ̀ gbogbo owó tó máa ní kàn fi ṣe nǹkan sí Ondo state owó wà lọ́wọ́ wọn ṣó ti yé yín nọ́mbà ilé yìí ẹ jẹ́ n tún pè fún yín bóyá ẹ̀rí dáadáa hmm, plus láti tó bá jẹ́ pé ìlú òyìnbó lẹ́wà plus two three four zero eight three five six six four four four four ìyẹn tìyẹn èkejì yẹn ìyẹn hmm, nọ́mbà yẹn àmì aṣòdì sí Kristi tẹ̀lé six six six six hmm. àmì aṣòdì sí Kristi sì rí lo hmm. àwọn rèé sẹ́nitọ́ àbọ̀nkọ́ rèé àwọn nìyẹn nọ́mbà àwọn rèé tán fi pè mí plus two three four four eight zero five four five four six six six six nọ́mbà yẹn nìyẹn àbó nǹkan àbí sẹ́nitọ̀ òun rèé sẹ́nitọ̀ fẹ̀ jẹ̀wẹ̀ nọ́mbà ẹ̀kan lélẹ̀ another one six six ló parí eléyìí tẹ́kọ̀ yẹn ó ní ti òkè yẹn tòkè yẹn àbí tòkè yẹn ṣẹ́ ti rí kílẹ̀ tún fẹ́ anybody máa pè mí pé kí wọ́n máa sign àfidáfídì kan àfidáfídì ni. kírímínà ṣẹ́tìrì ṣẹ́ra mọ́ wọn nìyẹn. nobody should come here human rights kọ́ human rights ni. gbogbo ah san gbèsè sẹ́nítọ̀ yìí wàá san gbèsè tó máa fi kú ni bẹ́ẹ̀ni wọ́n sun ṣọ́ọ̀ṣì wọ́n pa èèyàn àwọn èèyàn owó tíjọba yàtọ̀ sọ́wọ́ tíjọba máa san fún ọlọ́pàá tó pa yẹn ìwọ ló máa san gbogbo ẹ̀ gbogbo tó ti kó jẹ láyé tó gbogbo ẹ̀ pátápátá lójú ẹ̀ ló ṣe máa bàjẹ́ they kill somebody wọ́n pa ọlọ́pàá o lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ n tún fi ọlọ́pàá tó pa wọ̀nyí ń sọ títóbi rẹ̀ just imagine just imagine ẹ jẹ́ mu jáde ọlọ́pàá tí wọ́n pa wọ́n ṣe ń pa ọlọ́pàá bíi pé wọ́n ń pa gbogbo àyẹn tó ń gbowó tó ń fún àwọn èèyàn lórí owó lórí Facebook for you and anybody tó ti tó ti anyway ẹ̀yẹn anybody it's a sensitive sensitive case now. Hmm, táṣìírí ti ń tú àwọn ìyá ọlọ́mọ bàbá ọlọ́mọ <laughs> ó lè. Hmm. a ní láti gbé anybody anybody wá fẹ́ gbé anything kan gbé. ẹ rí ìyá ọlọ́mọ rèé o tọ́jọ́ plan lẹ́yìn òrè o ọjọ́ tọmọ ẹ sọnù ọjọ́ kejì rèé o bóyá bó ṣe rí tẹ bá rí sí ṣe ló dẹ̀ ń pancake ojú ẹ̀ báyìí <laughs> <laughs> pancake ojú ẹ̀ ó ju ti àwọn ta ló máa ń lo pancake jù nínú àwọn onítíátà yẹn o ta ló máa ń lo pancake ojú ẹ̀ ń sìn nígbà tọmọ ẹ ti sọnù wọ́n ní bàbá ọlọ́mọ náà rèé o tó ń fi aṣọ sójà purọ́ òun rèé o DSS ò mú simply because senator sínétọ́ fẹ̀jẹ̀wẹ̀ tó lóun tó fowó wẹ́ tó fowó mọ̀ ó lóun mọ̀ ó lóun mọ̀ <laughs> oríṣiríṣi ṣé ẹ rí bàbá ọlọ́mọ everything about them is a criminal thing everything nípa wọn criminal ni wọ́n wá sẹ́ẹ̀tì ẹni ẹlẹ́ni tó ní ọmọ wọn oh my god àwọn olórí burúkú ẹ̀ eh, ọwọ́ wọn ṣe pa ọlọ́pàá o ṣé mọ̀ pé lady kan sọ̀rọ̀ lórí youtube tó máa sọ pé you can see now that time he always men he always proud that is there is nobody ìyẹn lady kan tó wà lórí youtube tí mo tí mo tí mo blog la about maybe a week ago ó ti máa ń sọ̀rọ̀ against ẹ̀ ó ti máa ń sọ̀rọ̀ against ọtí tó bẹ̀rẹ̀ all the time mo sọ níjọ́ mo need to pay this person ó ní i have lived in Akure and i'm still hoping to come back to Akure nígbà tó jẹ́ pé wọ́n máa sọ pé tó bá ti wọlé àwọn làwọn ní ìlú wọ́n máa fẹ́ wọn wọ́n máa ní kọ́ńkúbà oríṣiríṣi wọ́n fi wọ́n bá gbogbo ayé jẹ́ hmm, wọ́n máa pa àwọn ọlọ́mọ wọ́n máa hey eh, you see they teach people to do bad things. àwọn yẹn ni ẹ̀rí ẹni tó yẹ kó ní kẹ̀sì yìí wọ́n máa ń pitch ẹ̀ torí kò yẹ kí sínétọ̀ kò yẹ kó máa gbọ́mọ kò yẹ kí sínétọ̀ kó máa ṣiṣẹ́ burúkú kò yẹ kí sínétọ̀ kó máa pààyàn kó máa fẹ̀jẹ̀wẹ̀ kò yẹ kí sínétọ̀ kó sọ jáde bẹ́ẹ̀ yẹn pé ọmọ yẹn ti kú pé ọmọ yẹn is nowhere to be found Eh, ẹ wo mo ṣe pa ọlọ́pàá ọlọ́pàá yorùbá ọlọ́pàá yorùbá. ọlọ́pàá nìyẹn o. See? See? ọlọ́pàá ni o Nigeria police Nigeria police force Nigeria police force ni wọ́n pa yẹn o tí sẹ́nẹ́tọ̀ fẹ̀jẹ̀wẹ̀ sẹ́nẹ́tọ̀ ló ní kí wọ́n pa o wọ́n àwọn tó pa yẹn wọ́n ti fi wọ́n lẹ̀ just imagine simply because he's a senator terrorist wọn wá kọ́lẹ̀ kan wọ́n ní he's a lie eh, He is a terrorist apart from pọ́ pààyàn mọ́dárà ni kò tún ṣe àá wọ́n wá lọ́mọ kan sọnù ó wá ní ẹ̀bọ̀ eh, tọmọ yẹn is the fact is that The ọmọ yẹn sọnù ń ṣọ̀ṣì ẹ wo ẹ wo ọlọ́pàá ni wọ́n pa yẹ o ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí kan tí ṣẹ́rí ṣẹ́rí kan tí sínétọ̀ olórí burúkú sínétọ̀ fẹ̀jẹ̀wẹ̀ sínétọ̀ ọmọ àlè sínétọ̀ olórí oh my god ono ṣẹ́tìrí wọ́n kó DSS wá látàbí ẹ̀ tó pòun wà níbẹ̀ yẹn <laughs> ẹ̀yin tẹ́ ẹ ní newspaper ẹ̀yin journalist ẹ gbé kò ń jọ́ this one ìgbà tó kọ́kọ́ jáde yẹn wọ́n ń sanwó fún àwọn tàkúrẹ́ àtàwọn tíì kiri kankiri kan kọ́ máa play game kọ́ máa ṣe oríṣiríṣi but now their secret is outside jẹ́jẹ́ la kúkú jókòó na jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ i see down for my house hmm. na jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ i see down for my house somebody call my phone and tell me senator want to talk to me bẹ́ẹ̀ni jẹ́jẹ́ mi ni mo jókòó wọ́n ló fẹ́ bá mi sọ̀rọ̀ senator fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́mi gbèsè ẹ ìjà ò dáa àwọn bàbá bẹ́ẹ̀ <laughs> mi ìjà mọ̀ ní ẹ̀ mo rẹ́rìn mi rẹ́rìn hmm. ajá tó máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ à ń gbàdúrà látijọ́ you think God is dead you think God is dead àsùnkún àgbàdúrà àṣe gbogbo yìí tẹ̀ wà involve anybody tó bá ṣe tí ń sọ àwọn máma ìpolówó ni o ìpolówó ẹjẹ́ ń tún polówó lẹ́ẹ̀kan sí ìpolówó tí ẹ̀ sanwó fún hmm. senator tó ń fẹ́ jẹ̀wẹ̀. Mm. ìpolówó ṣàlàfíà lẹwà ok ok ok ok. àwọn sẹ́nitọ́ wà lórí fóònù bẹ́ẹ̀ yẹn. lady náà ó ti kọ́kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ tẹ́mọ̀ pé òun tiẹ̀ kò tà púpọ̀ òun náà ṣàṣọ bẹ́ẹ̀ bọ̀ tíbi tí sínétọ̀ ti sọ̀rọ̀ wọ̀nyẹn <laughs> ohun. Hmm,

mo wá gbàdúrà lọ́dọ̀ ẹ̀ èèyàn ti mọ̀ èèyàn ti mọ̀ nìyẹn ìgbà tó ìgbà tó ṣe wọ́n invite mi lọ lọ sí dáadáa I expect over five hundred thousand there níjọ yẹn kí ló speech ẹ̀ nínú kí irọ́ ni o tí mo yàgbá ìsàwọn ẹ̀ mo ṣe mo ṣe mo ṣe oríṣiríṣi ìgbà tí ọ̀rọ̀ ọmọ yẹn tó hápò mo pé mo pè mo dẹ̀ sọ fún pé approach ẹ̀ wrong ok ẹ ti pe sọtítóbi rẹ̀ ẹ pé nígbà tí ó ṣẹlẹ̀ irọ́ ló pa ọ simply because a ti ń béèrè pé kí ló dé táwọn senators wọn náà wà ní power and sin wọn lọ church tí wọn ọ̀dẹ̀ lọ tí wọn ọ̀dẹ̀ lọ tí wọn ọ̀dẹ̀ kí ẹ̀ fún gbà tó ní problem pé kí ló dé tó ní mẹ́mbà senator gbogbo orúkọ mẹ́rin tí wọn ọ̀dẹ̀ sọ ìyẹn ló fi wá sẹ pé àwọn ò pé gbọ́dọ̀ ti pé ẹni tó tún ti rọ́ọ̀pù ara ẹ̀ mẹ́rin pé òun gan gbàtàrà àwọn òyà kò bá òun sọ̀rọ̀ kò wá kí òun ó sọ gbọ́ ọ̀fẹ́ǹsì tẹ́ bá dẹ̀ lọ wo kíní yẹn dáadáa ẹ understand ó sọ gbogbo àwọn nǹkan ẹ ti understand mi ò tí ì tún analyse ẹ̀ débẹ̀ ẹ máa gbọ́ ìfowórówó tẹ̀sánwó fún ni ohun sínétọ́ <laughs> sínétọ́ fẹ́ jẹ̀wẹ̀. Hmm. mo ní kó kí ìgbà approach ẹ pé kó má jẹ kó kó má nígbà gbòòrò pé kó kó rí àṣọ ọ̀dọ́ tó wà brother gan nípa ẹ̀ excuse me ó lọ́jọ́ sunday yẹn gangan lòun ti pè é ẹ máa gbọ́ o nígbà tí ìṣepọ̀ mo ti sọnù ní ṣọ́ọ̀ṣì sọ́títọ́bì rẹ̀ rí ó lóun ti pè lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ kó suspend gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́jọ́ sunday gangan tọ̀rọ̀ ṣẹlẹ̀ ló ti lóun pè é ti rí kó suspend gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ just imagine lòun ti pè é bóyá kò suspend kò gbọ́ràn sí lẹ́nu àbí báwo kò tiẹ̀ yé mi pé kó suspend ẹ̀ ni àbí kó bá wọn tó bá hmm. ṣe mọ̀ pé ìyá ọlọ́mọ dẹ̀ ti sọ́njọ́ ìpẹ́ nìkan pè òun ṣe mọ̀ pé ìyá ọlọ́mọ sọ pé ẹnìkan pè òun o ẹ ó sọ pé mọ́rọ́ mọ́ ń bì kan ọmọ yẹn the same colour pẹ̀lú ọmọ òun ẹ máa gbọ́ o mo máa play bẹ̀yẹn náà sí ẹ máa wojú ìyá ọlọ́mọ tó ń heart ojú ẹ omi omi ò jáde ló jẹ́ wọn ti ẹ̀ wá good actress wọn ò wá àwọn actor tó tó ṣe ọmọ yẹn ó ń pa gbòrògòdò irọ́ gbogbo irọ́ lórí ìdì lójú ẹ̀ báyìí àwọn wèrè aṣọ pọ́lọ̀ máa mú yẹn rè pé rọ́ni. and again wọn ò gbúdọ̀ sọ pé bàbá ọmọ àtìyá ọmọ yẹn disappear o wọn ò gbúdọ̀ sọ pé wọ́n disappear o ẹ̀ ń gbọ́ torí wọ́n gbúdọ̀ lọ sẹ́wọ̀n wọ́n mọ̀ nípa ọmọ wọn bẹ́ẹ̀ ni àjàjà bàbá yẹn àti àwọn sẹ́nitọ́ fẹ̀jẹ̀wẹ̀ gbọ́mọgbọ́mọ tó fẹ́ jẹ gọ́vnà just imagine. wọ́n ti fi lọ́dẹ̀ ìgbà yẹn mo fi gbọ́ pé ọ̀nà ìfẹ́ pé ìgbà yẹn mo lè gbọ́ pé ọba àkúrẹ́ kan pè é báyìí pé kó wá sí palace kó wá búra kó wá ṣe gbá kó wá ṣàwọ̀. but you know it's a lot of our churches kí ni wọ́n ti jẹ́ nígbà gbọ́ àti seven seven churches.

Adesola at she, at all she's just nagging for nothing are you talking to me you are using she just nagging for something for nothing are you talking to me talk before I block you are you talking to me or not. okay i'm just banking like eléyìí náà ni i'm just banking like a dog you were a terrorist but you are not qualified to be here ẹ gbóòórùn ara yín ẹ ti dárí jóná ẹ gbóòórùn ara yín ẹ ti dárí jóná ẹ máa gbóòórùn ara yín. Hmm. ó ní what is happen lọ́bẹ̀ lọ́gọ́gù. Ah, but uh, it's not a murder case because they are not yet confirmed that the boy the boy they are looking for is dead wọ́n ti rí ọmọ yẹn ẹni wọ́n ti rí ọmọ yẹn àbí kẹ́ ẹ sọ. kò sí ọmọ yẹn ṣe bí wọ́n sọ pé wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí they say they kidnap this boy. Because, you You know what? What's funny to me about this man that this man is a criminal. He now mentioning Jegede's name. Jegede is not his friend, oh. Okwonmo is his friend, oh. He now mentioning Jegede. Jegede is my friend that day, oh. That he was also there. Jegede is one sure, oh okùn ọmọ lọ̀rẹ́ ọmọ tó fẹ́ kẹ́mi máa dárúkọ jẹ́gẹ́dẹ́ oh my god. ó tún sọ pé ó tún dárúkọ kábíyè you know these people oh my god anyway. ibi tó fẹ́ ti kọ́ńtà àwọn ìfẹ́ yẹn ṣọ́ọ̀ṣì yẹn kò sí fún mi nígbà tó kí lọ́gbà tó wà bẹ́ẹ̀ so ìyá mi lọ́gbà tó ìgbà ọ̀tọ̀ wa wá ilé ẹ̀tọ́ wa wá yìí tọ́wọ́ tọ́ mẹ́fà ìlú kan gbé ẹ̀tọ́ àti gbọ́ mi ò lè èmi ò èmi ò lè bà yín lórúkọ jẹ́ èmi ò ń lórúkọ jẹ́ sà God forbid hmm, ẹ máa sọ̀rọ̀ yín lọ. okay but um, nígbà tí wọ́n mọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sà ṣé téèyàn bá wà tó bá ti wà established bẹ́yẹn tó ní church bẹ́yẹn táwọn politicians àwọn owó àwọn tó dẹ̀ lọ sí church yẹn náà they are all PDP ẹ jọ̀ọ́ ṣó lè wá sọ pé ọmọ òde sọnù ní church yẹn rí ṣó lè wá ṣe tán kó wá sọ pé nísìnyí òun ti wà established o kó wá ní pé ó fẹ́ jí ọmọ gbé wọ́n ní ó ń jí ọmọ gbé fáwọn kan irọ́ ni ṣé ó máa wá jí ọmọ gbé tó bá ń jí ọmọ gbé ó máa jí ní church àgbẹ̀ fún yàn Mo ó dẹ̀ wà lórí pulpit èmi bó ṣe báwo ṣe ṣe sọnù lórí ibẹ̀ nínú church yẹn ok fine wọ́n ló mọ sọnù nínú church yẹn òun ṣóun ṣiṣẹ́ ní judicial department kí ló dé wọ́n ní kò gbé ìgbésẹ̀ a rí i pé ó pe ìjà àwọn journalist nígbà kan mo máa analyse lè má tún analyse ibẹ̀ yẹn lénìí ọjọ́ tí ó pè bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn náà kẹ̀dẹ̀ mo ti rí èmi ti rí àwọn èlò tó fi rọ́ nínú ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ tó ti yé mo ti rí ẹ̀hẹ́ nísìnyí báyìí bá ẹ mọ̀ sà ẹ ti sọ pé ẹ má bínú sà pé oh I'm from Ondo state ohun mi le o ẹ má bínú kò ṣe pé mo bínú o I'm always like this I'm from Akoko As ti understand my voice is very high mi ò bínú sí tẹ́mi àmì mi ò bínú torí àwọn èèyàn máa ń rò pé ah, mo wà aggressive no this is where I used to express myself mm. so àwọn nǹkan tẹ̀mí rí nínú ọ̀rọ̀ yẹn mo rí a lot of a lot of a lot of things tí mo mọ̀ pé wọ́n kàn fẹ́ bring it down please ẹ sọ̀rọ̀ sókè torí mo gbé sí. Let me just play with caution. Very soon, very you be granted bail. Àwọn tó, ìlú àwọn tó wà ní ìlú ìlú yẹn kò mú That somebody is asking that what is the office of the police me, the man Q? Is Akure now? Akure because that day that these people senator send these terrorist boys these terrorist boys jade àwọn boys yẹ burúkú you know when they started uh, destroy demolish burning trying to attack people also you know what happened the police trying to defend them and that's the police dey i mean prevent I mean stop them that's why why they kill the police because they is the order have been given by the àwọn wèrè senator àwọn apààyàn tó lòun tó fowó mọ̀ hmm. àkúrẹ́ ni they didn't see anything they are not talking they are not talking about the, those people who have been killed they stole it àwọn ọlọ́mọ ló <laughs> a lot of money being found in the baba ọlọ́mọ account they refuse to investigate a lot of money get into the account of that baba ìyá ọlọ́mọ also they refuse to I also post that one on the Facebook Is there I will share it again people share it journalists pick it this is the senator himself talking is out is he out for me what's my business with that ẹnìkan right sí bíbá ó ní Esabod is out I should do what what should I do about that what's my business. Only madam go straight to the story if you are not where you go àbí mo kọ lẹ́tà sí yín. I have I have three churches that are all we all now hospital yìí wọ́n ní ìgbà study strength property instruction and lots of things wọ́n máa fi lẹ̀ this is just a matter of time. My name is Bola Folashade I'm not sabo. Auto Bola aka Auto Bola. A lot of people will rally around and support him it's just Ẹ ẹ túbọ̀ ẹ gbọ́sà mo ti ọ̀rọ̀ yín ti yé mi bẹ́yẹn tó bá ti máa ṣe bẹ́ẹ̀ torí lẹ́ẹ̀kan náà tí mo sọ pé wọ́n nídìí torí wọ́n sọ pé wọ́n níwọ̀n grant wọn ń bẹ́ẹ̀ wọn ò ṣe so nígbà tẹ́ni yẹn sọ lẹ́ẹ̀kan pé eh, what is going to do eh, kíríkan kíríkan kó wọ́n bọ̀ ta ni àwa wà fún because n ti fífún yà lọ́mọ o but a ti rí a lot of traces about èmi mo ti rí a lot of traces about bàbá ọlọ́mọ things that's not right about him ọmọ yẹn ọmọ yẹn i'm saying it with my mouth ọmọ yẹn ò sọnù Then, because of what I've seen èyí tí mo fẹ́ analyse lẹ́ni ìjà ò dáa kì í ṣe ìjà but somebody cannot be suffering for what he didn't do it's not I know what Nigeria used to do with the especially politicians they wọ́n máa ń parọ́ mọ́yàn they wọ́n máa ń fọ́ irọ́ mọ́yàn báyìí ni wọ́n dẹ̀ fi ba yẹn jẹ́ share it without pleasure share my video wey dey down with me in Nigeria so I know I came here for just to report them to United Nations as well to report so I know when they did that to some people it may not be the same thing but tó bá She don't come irú nǹkan when you. You do me. i know that this is a game this is a wicked and game yẹn wickedness game money to bring people down Oh, dẹ̀ lè jẹ́ mi ò sọ pé bóyá ẹ̀yin bí mo ṣe mú picture yín tí mo mi tí mo tó ń gbé mi yẹn and you know i want to analyze it and i want to just ask that why that when you feel more, they go to his church and now ìgbà tó di problem òun kọ́ ló pọ̀ mọ́ mi ò lè sọ bóyá mi ò lè sọ bóyá kán ba ẹ̀ka ìṣẹ̀mí ìmọ̀ lọ́wọ́ o kún ó gbé ànádá ti wá bọ̀tì èèyàn fẹ́ gbé ọmọ àwa gbé nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ipe kó fi ba òun jẹ́ kó fi fọ́ ṣọ́ọ̀ṣì òun kó fi ba òun jẹ́ it's not possible kò dán mm, kò dán mm. and kò dẹ̀ wọ́n ọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo rí nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ sà mo appreciate yín for calling ẹ sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà ẹ ẹ kan. ẹni ẹ somebody ń béèrè pé ta ló ń sọ̀rọ̀ senator current senator tó fowó mọ̀ òun ló ń sọ̀rọ̀ màá tún ṣojú ẹ̀ lẹ́ẹ̀kan sí senator hmm, òun ló ń sọ̀rọ̀ tó lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ẹ lọ wo page mi ẹ máa rí. Uh, believing that man. There are ways of doing things, but this is a good one very soon i'm sure you will people are working underground àwọn tó bá lè ṣiṣẹ́ wọn ò ní máa lágbó kiri people are gbàgbàgbàgbà ìgbà ìgbà people are not keeping people are not keeping quiet let's just be patient we see one point we do and i know tó bá yẹ mi lọ́la àwọn tó bá yẹ mi lójú so that's my position thank you so much. welcome sir. ẹ ṣe yeah bye somebody eh, wọ́n ní ẹnìkan àwọn kan bèèrè lọ́mọ ẹ jẹ́ tún show face ẹni tó ń sọ̀rọ̀ that is the senator that is the senator tó ń sọ̀rọ̀. that is the senator mo tiẹ̀ máa ṣe gbogbo voice ẹ̀ gan sí ojú orúkọ ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa ṣe é fúnra mi sì máa màá lè fi voice ẹ̀ sí pẹ̀lú ẹ̀ kán listen sí ní tí senator sọ rèé kán bá wa gbé káàkiri àgbáyé dáàzì ìgbà tó ń pè mí rèé you see ẹni tó ẹ three way call òun ẹni tó wà ní London bóyá mi ìmọ̀ bóyá olóṣó ó pè ní sí brother àbọ̀nkù that's it that's it. Mm àmà mo dẹ̀ tún fẹ́ gbé jáde fún yín bí ti òun àti ọ̀rẹ́ ẹ̀ hmm. àwọn rèé gbàtàn give testimony wà lórí wọ́ọ̀ mi ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ jẹ́ incoming governor ìyẹn náà ó ìyẹn ó ṣe kwaya ń bẹ̀ yẹn gbàtàn parí mission so the other one tí mo ṣe yẹn this one i have done that before so i'm not going to repeat it again today but what you can do and a lot of paper ti gbé tẹ́lẹ̀ tó tún sọ àwọn ọ̀rọ̀ àwọn kan a sì máa tún analyse àyè wà ọ̀rọ̀ sì wà gbogbo ẹ̀ lọ́lọ́run máa bá wa ṣe. àwọn rèé àwọn ọ̀rẹ́ méjì apanilẹ́kúnjayé agbọ́mọgbọ́mọ àwọn rèé. so that is it for now àwọn tí ò yé mo kàn fẹ́ fún wọn ní alert ni pé some people will be calling now àwọn nǹkan tí ṣe bí ó sọ nínú ibì kan tó bá ti di lọ́rọ̀ màá analyse bẹ́ẹ̀ again àmàlẹ̀ tún sọ ó ní pé kò pé pé wọn report pé òun ti sọ fún kò ṣe ọjọ́ kejì náà ti report and the evidence I will show you I place it on the, my page tomorrow you are going to see it and gbogbo ẹ̀ pátá náà ni ẹ máa tún bá pàdé ní Auto Bola ẹ tún lè subscribe sí channel mi lórí YouTube náà ó wà ń bẹ ẹ Bọ́lá Àfọláṣadé èkè Auto Bola Bọ́lá Àfọláṣadé ak otubola. lórí youtube channel ẹ tẹ̀ ẹ sí tẹ́ bá ti rí ẹ subscribe tẹ́ bá ti rí red button yẹn ẹ subscribe to my channel ṣó ti yé yín mẹ́yẹn tòótọ́ làwa ń sọ o ẹ dẹ̀ máa gbàdúrà kẹ́ máa forí kó àdúrà ṣó ti yé say no to evil say no to these terrorist people tó ń sọ pé wọ́n wà ní kínní eléyìí fúnra rẹ̀ ní o àṣírí ẹ̀ tú ni kò ń ṣe pé bóyá dem say kéèyàn fẹ́ sọ pé ó fẹ́ wà lókè kó wá lọ gbọ́mọ lọ́mọ kó wá fẹ́ ba yé ẹlòmíì jẹ́ torí pé ó fẹ́ wà lókè torí nǹkan tó fẹ́ jẹ ó fẹ́ ba hey God ẹ ṣe èmi fèyí lọ o ẹ tún ṣeré káàkiri ẹ wò ó ẹ wò ó kẹ́ wò ẹ wò ó kẹ́ wò we have many things to do thank you for now bye bye ẹ̀yin church member ẹ wà very careful ẹ mọ ẹ má gbé ẹ mọ nǹkan tẹ́ máa ṣe kọ́ má tún lọ tán ní tó accuse ẹran ẹran ti pé sẹ́nítọ̀ lẹ́ ń bá fa àwọn politician ni o ẹ dẹ̀ mọ̀ pé àwọn PDP yẹn particularly mi ò condemn gbogbo wọn but PDP people for, now be very careful mo mo sọ tèmi o mo sọ tèmi o mo sọ tèmi fún yín o ẹ wà very very careful kọ́ máa sọ pé kí wọ́n lọ sáà nìkan níbìkan kí wọ́n lọ tọ̀ yín lọ pa nìkan apààyàn ni wọ́n o àwọn tó bá lè gbọ́mọ ní ṣọ́ọ̀ṣì tọ́ lè gbọ́mọ tọ́ dẹ̀ máa jó ṣọ́ọ̀ṣì tọ́ máa tún pa àwọn ọlọ́pàá àtàwọn èèyàn bẹ́ẹ̀ they can do anything so o máa rò pé tọ́ bá tàn ẹ́ àbí tọ́ fi ṣéǹjì kan tàn ẹ́ jẹ tán lọ wéṣà ayé ẹ̀ sọnù ó ti tán o ṣe é gbọ́ tó sọ pé ọmọ yẹn is not where to be found nígbà ṣé tí ò bá ti pa ọmọ àbí kó ti gbé nǹkan kan tó ṣe For fọmọ ṣé ọmọ máa sọ pé ọmọ yẹn is not is not where to be found again just imagine tí ẹ bá jẹ́ pé bóyá ó ti pamọ́ bìkọ́ kò yé mi bí sẹ́tọ̀ yẹn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé ọmọ yẹn ò rí kíní kan náà ó ti kú náà wọn lè rí mọ́ náà àbẹ́ ẹ̀gbọ́ pẹ̀lẹ́ ti yín á tún máa play ẹ̀ lọ́la kì í ṣe eléyìí nìkan ó gùn gan ètò ibi tó ti sọ̀rọ̀ àti yẹn thank you thank you bye.